ẹ tún darapọ̀ mọ́ wa lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run láti ẹnu olùṣọ́ àgùntàn àìsàyà ògúnbọ̀mọyìn àkórí ọ̀rọ̀ tòní ni ẹ ronúpìwàdà kẹ́ sì tún yí padà apá kẹrin ẹ tún lè gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí àtọ̀rọ̀ mìíràn lórí afẹ́fẹ́ ní www.mekisedekmission.com www.mekisedekmission.com kí olúwa bùsí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa irú solution wo ló ní sọ̀rọ̀ ọ̀rọ̀ àbáyọ wo ti gbogbo ogun ọ̀run tí wọn ò ní solution host of heaven have no solution. òun ọlọ́run gan wá solution lọ́wọ́. ọlọ́run wà náà àbáyọ lọ́wọ́. ìwọ ni God was looking for a solution. ìwọ ni ìwọ ni solution. now you claim you have a solution. báwo. ah. ó sì wí pé. ó wí pé. èmi ò jáde lọ. èmi ò jáde lọ. èmi ò sì di ẹ̀mí èké ní ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀. which means. ó túmọ̀ sí pé. gbogbo àwọn tó ń sọ pé olúwa wí. Thus says, thus says, thus says the Lord. Thus says the Lord. I am Ẹ̀mí. This spirit. long for them, Has been speaking through or via them. Láti tán Ahabu jẹ. To deceive Ahab. Ọlọ́run á lọ. I shall go. Òun á di ẹ̀mí ẹ̀kẹ́. Become a false prophet ní ẹnu gbogbo àwọn wòlíì. sí ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀. òun sì wí pé ìwọ yóò tán ọlọ́run wá wípé yóò sì tó kabẹ̀ yẹn dáadáa. òun sì wí pé ìwọ yóò tán ìwọ ò sì borí pẹ̀lú jáde lọ kí o sì ṣe bẹ́ẹ̀. now níbi tí mo tún dé yìí. at this juncture. tẹ́ ẹ bá gbọ́rọ̀ tí mò ń sọ yìí. if you listen to this message. tẹ́ ẹ bá yí padà. and change. bí báwo. what do I mean tá a bá lè ronú pìwàdà ẹ̀ṣẹ̀ tá a dá. if can change from her old sin. ká má dẹ̀ tún máa padà síbẹ̀. I never go back again. ni mò ń sọ̀rọ̀ ẹ̀. that's what i'm saying. ẹgbọ́n nǹkan tó ọlọ́run sọ. here was what God said. ká ní ọlọ́run. if God. kò fún ẹ̀mí yẹn ṣe pé. has not allowed this. sọ gbọ́dọ̀ ṣe sọ ọ pàṣẹ fún. a decree unto that. lọ tó bá mi kábẹ̀ yẹn. èmi ò jáde lọ èmi ò sì di ẹ̀mí èké sí ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀. bẹ́ẹ̀ni. òun sì wí pé. ọlọ́run wí pé. ìwọ yóò tán. wàá tán. ìwọ ò sì borí rẹ̀ pẹ̀lú. wàá borí ẹ̀. jáde lọ. jáde lọ. kí o sì ṣe bẹ́ẹ̀. kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn pé tí ọlọ́run ò bá fún láṣẹ. God has not authorized him. ẹ máa lọ́run kan sóhun tí Jésù lè ṣe. there is nothing Satan can do. kálá lè yí padà. if you can change ẹ̀ṣẹ̀ tá a tọwọ́ bọ̀ yẹn ká má dẹ̀ ṣe mọ́. the sin we found ourselves in and not do it again. èṣù ò lè dá nǹkan kan ṣe. satan cannot do anything. àyàfi tọ́lọ́run bá fún ṣe. unless God approves of it. àfi tó bá pàṣẹ. ó ní lọ. go. wàá tàn jẹ. you will be able to deceive him. wàá borí ẹ. you will prevail. ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. do as I've commanded. sọ yẹn ni pé gbogbo ẹjọ́ tí ó rọ̀ yìí all the accusations of Satan. Supposing Ọlọ́run ò dá sí. For this time God did not look at that direction. Táwọn parí náà nìyẹn. Wasted effort. That's the end of it. Ó ní lọ ṣe bẹ́ẹ̀. Do it. Ọlọ́run wá solution kò tí ì rí solution. Sátánì ti rí solution. Wá ọ̀nà àbáyọ. Satan discovered the solution. Tọ́lá ti mọ̀ pé lẹ́lẹ́yìn ló máa pa sí. Ẹ yẹ kán pa ẹ níjọ́sí. You ought to have been careful. Ọlọ́run dáríjì ẹ. God forgive. Yet lẹ́yìn ọdún mẹ́ta. after three years. o tún lọ da ẹ̀ṣẹ̀ náà. you are committing the sin again. yes you are going to die. ní ọ̀tẹ̀ yìí o you will die. ohun tí ọlọ́run wí yẹn ó gbọ́dọ̀ ṣe lórí ẹ̀. what God said he will do he will do it. ó ní mo ní solution. mo ní ọ̀nà àbáyọ. báwo lọ ṣe máa ṣe. how do we go about it. máa lọ dẹ ẹ̀mí ẹ̀kẹ́. I become a deceiving spirit. sínú àwọn wòlíì rẹ̀. into the spirit and soul of his father. yẹn ní bẹ́ẹ̀ gbogbo four hundred yẹn irinwó wòlíì yìí. bí wọ́n ṣe rí ẹ̀mí èṣù yẹn gbà nìyẹn o. on that day they received the evil spirit. tí wọ́n dẹ̀ mọ̀ tí sẹ́díkáyà tún gbá mẹ́káyà lẹ́ẹ̀kẹ́ má kà ń so má kà ń so. ǹjẹ́ ní ìsinsìnyí kíyèsí. kíyèsí. olúwa ti fi ẹ̀mí èké sí ẹnu gbogbo àwọn wòlíì rẹ̀ wọ̀nyí. Hmm. olúwa sì ti sọ. mẹ́káyà. mẹ́káyà. ọlọ́run tóun rí rẹ̀ o. this was my revelation. ní ìsìn. now. Ọlọ́run ti fẹ̀mí ẹ̀kẹ́ sí ẹnu gbogbo wòlíì ẹ o. God has deposited the lying spirit in the mouth of all the prophets. Nígbà náà ni Sedekiah ọmọ Kenana súnmọ́, ó sì lu Mikai ní ẹ̀rẹ̀kẹ́, ó sì wí pé ọ̀nà wo ni ẹ̀mí Olúwa gbà lọ kúrò lọ́dọ̀ mi láti bá ọ sọ̀rọ̀. Ah. Ọ̀pọ̀lọpọ̀ ohun tí ẹ máa pè lẹ́mọ̀ Olúwa kì í máa yẹ mọ Olúwa. Oh, most of the day you call the Holy Spirit is not Holy Spirit. Ọjọ́ wọ́ọ̀ṣẹ̀ mi tó ń lò ẹ̀. You better watch the spirit. Ọ̀yẹ́ watch ẹ̀mí tó ń lò ẹ̀. Utilizing your soul. Ohun tẹ́ ń pè lẹ́mọ olúwa kì í máa ṣe ẹ̀mọ olúwa. What you claim to be Holy Spirit is not. Gbà tẹ́ mi bá ń lò ẹ̀. When the spirit. Watch it. Kò rí dájú o. Watch it. Kọ́ bá máa lọ jẹ́ pé ẹ̀mí èké ló ń lò ẹ̀. So that this will not be a deceitful spirit. Kọ́ máa jẹ́ pé wọ́n gbàdájọ́ kan lórí ẹ̀. Perhaps a judgment has been obtained. Tí wọ́n fi sọ pé kẹ́mi ẹ̀ máa lò ẹ̀. So that that spirit shall be, will be a tool ohun tẹ́ ń pẹ̀ lẹ́mọ̀ ọlọ́run kì í máa yẹ ẹ̀mọ́ ọlọ́run. what you call the holy spirit is not. ṣọgbọ́n sẹ̀díkáyà. ó níbo lẹ́ẹ̀mí ọlọ́run gbà jáde lára òun. on what roots? ọ̀pẹ ọ̀pẹ lẹ́ẹ̀mí ọlọ́run. the spirit of God. nígbà tí kì í ṣe mi ọlọ́run. when truly is not. tó jẹ́ mi èṣù ni. but the spirit of Satan. ó wá gbalẹ̀kẹ̀. and he smote his cheeks. counsel. mikaya sì wí pé. mikaya wí pé. kíyèsí kíyèsí. ìwọ ò rí ní ọjọ́ náà. <clears throat> ìwọ yóò rí ní ọjọ́ náà. you sit on that day. nígbà tí ìwọ ò lọ láti inú iyàrá dé iyàrá. ahabu wa máa lọ láti ibìkan dé ibìkan tó máa máa sá bàràbàrà. you will be under emergency moving from one room to another. láti fara pamọ́. to hide yourself. ọba israẹli sì wí pé. ahabu wí pé. he have said. mikaya. mikaya. kí ẹ sì mú un padà sọ́dọ̀ amóni. ẹ mú ẹ bá mi fọ́njà ìpọ́njú bọ̀. àti sọ́dọ̀ joasi ọmọ ọba kí ẹ sì wí pé báyìí ni ọba wí ẹ fi eléyìí sínú kí ẹ sì fi oúnjẹ ìpọ́njú àti omi ìpọ́njú bọ̀ títí èmi ò fi padà bọ̀ ní àlàáfíà. <coughs> ọmọ padà <coughs> ẹ̀tọ́ ẹ̀ṣù máa wà o. we have certain the Yeah sẹdikaya ti gba lẹẹkẹ o. sẹdikaya has cautioned him by saying. bẹẹ mọ ọlọrun jáde lára òun bọ sọdọ rẹ. that the spirit of God departed from me to you. olùní ọlẹ́mẹ̀ ọlọ́run kì í dẹ̀ ṣẹ̀mẹ̀ ọlọ́run. whereas it was not the spirit of God. ohun tó pè lẹ́mẹ̀ ọlọ́run kì í ṣẹ̀mẹ̀ ọlọ́run. what you call the spirit of God is not. now ní ọba abu bá tún ṣe tiẹ̀. he did as per you. ọlẹ́ báwọn tì mọ́lẹ̀. lock him up ẹ fọ́njà ìpọ́njú bọ́. feed him with affliction bread. ní kirikiri. maximum security. kẹ kọ́ ṣàkàṣàkì sí lọ́wọ́ lẹ́sẹ̀. chain the legs and the arms. gbọ́gbọ́ nǹkan ìpọ́njú ni kẹ bá máa ṣe. everything about affliction should be his tí n bá dẹ́. upon my return. màá wá dì pẹ̀lú ẹ̀. I will come and deal with Wọ́n yẹ sọ him. pé sọ rere fún mi yẹn. For him not to speak mi positively. ti ráyè báyìí kí n tẹ I have no time for him now. kí n tẹ ìlọ́jà gúnná. Let me go for this battle. kí ni mikaya sọ. What was Mikaya's response? pé mikaya wí pé bí ìwọ bá padà bọ̀ ní àlàáfíà wọ ahabu Yeah. tọ́ ọ bá padà bọ̀ wá bá mi nínú túbú. If you return I meet me in this cell, ǹjẹ́ olúwa kò ti ipá mi sọ̀rọ̀ ajágbákejì that shows God has not spoken to me. in your presence I'm saying this everybody. with affliction I should be fed. fine. fine. and claim your return. if the king should return. from this journey. that shows God I serve has not spoken to me. gbogbo ènìyàn. all and sundry. ẹ̀yin lẹ́lẹ́rìí. you will be my witness. pé mo sọ bẹ́ẹ̀. that I said so. kí ló wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ọba israẹli àti josafati ọba juda gòkè lọ sí ramoti gileadi ọba israẹli sì wí fún josafati pé èmi ò pa aṣọ dà èmi ò sì lọ sí ojú ìjà ṣùgbọ́n ìwọ ò gbé aṣọ ìgúnwà rẹ wọ̀ ọba israẹli sì pa aṣọ dà ó sì lọ sí ojú ìjà. now bíbélì wípé. the bible says. àwọn ọmọ ayé yìí. the people of this world. wọ́n gbọ́n nínú àrékèrèké wọn. they are so crafty in their way of life. ju ọmọ ìmọ̀lẹ̀. to the children Jehovah of God. Jehovah ti wọ́n lọ́gọ̀ tó yìí. Jehoshaphat you are so. you are so stupid. o gọ̀ tó báyìí. irú ọ̀rẹ́ wo ló tẹ̀ yàn yí pàápàá. what manner of friend is ah, this. irú ọ̀rẹ́ wo ló ọ̀rẹ́ apani. a killer friend. ṣọ́ra pẹ̀lú àwọn ọ̀rẹ́. be careful with your friend. gbogbo ẹ̀kọ́ la máa kọ́ ní ọ̀rọ̀ tá à ń sọ yìí. you will learn a lot ṣọ́ra from this. be àwọn ọ̀rẹ́. from their friend. wọ́n nǹkan tó ṣe. look at what he said. ó ti mọ̀ pé. he knew. ẹni bá wọṣọ ìgún wa. once you are in a royal. ni wọ́n máa ta lọ́fà. that is the one they will target. nígbà tí wọ́n dẹ̀ sọ pé ìwọ máa pa aṣọ dà. and when you will disguise. ìwọ ò sọ fún yẹ̀wò ṣáfàtì pé kó náà paṣọ dà. why not they offer you disguise. so ọfẹ mú ikú rẹ. Eh? You want to transfer your debt ṣé o rí iṣẹ́ báyìí. to your friends. ó fẹ́ transfer ikú yẹn ó ti. ó fẹ́ re. ara ń fu pé tó. He had a premonition. àmàlẹ̀ ní kò ní rí bẹ́ẹ̀. Well, it might not be so. kó lè rí bẹ́ẹ̀. But it may be so. jẹ́ kí mi bọ́ aṣọ ìgún wà lẹ̀. Let me disguise. ẹ ma wọ aṣọ ogun. I will put on the battlefield. ìwọ aṣọ ìgún wà rẹ pẹ̀lú adé orí ẹ. as a king full regalia. ẹ ìwọ máa lọ sójú ogun. royal regalia ṣé táwọn yẹn bá kúkú ti rí. what they say. ṣé náà máa rò pé ọba ahabu ni. they will think it was ahab. sọkún ọlẹ pa. it will be an easy prey. ṣùgbọ́n èṣù sọ ti gbàdájọ́ yẹn lórí ẹ̀tọ́ jẹ́ pé kò ṣe yí padà. satan have taken a decision unchangeable decision. kí ló wá ṣẹlẹ̀. ṣùgbọ́n ọba syria pàṣẹ fún àwọn olórí kẹ̀kẹ́ rẹ̀ méjìlélọ́gbọ̀n. thirty two of them. thirty two of them. ọba syria. captains. ó pàṣẹ fún wọn tí ó ní àṣẹ lórí kẹ̀kẹ́ rẹ̀ wípé. bẹ́ẹ̀ni. má ṣe bá ẹni kékeré tàbí ẹni ńlá jà. ẹ ẹyin thirty two yìí. you this thirty two captains. ẹ má bá ẹni kékeré tàbí ẹni ńlá jà. don't fight the big nor the small. bí ṣe ọba israẹli nìkan. ọba ahabu ni kẹ bá jà. ó lé ahab dáhùn. torí ọmọ agbádẹ sórí ìwé ya ìróyà kì í. ọ wọ aṣọ ìgúnwà rẹ. his royal regalia will be there. òun ni kí bá jà. that should be your target. ẹ wọ àwọn ọmọ èṣù ṣe gbọ́ wọ́n ti gbọ́n àwọn ọmọ ọlọ́run ọmọ ọlọ́run ti gọ̀ wiser in their craftiness than the children of God. kí ló wá ṣẹlẹ̀. ó sì ṣe. ó sì ṣe. bí àwọn olórí kẹ̀kẹ́ ti rí josafati. bí àwọn ti thirty two yẹn. the thirty two captains. tí ọba syria ní kí wọ́n máa bá ń wá ọba deployed by the. bí wọ́n ṣe rí jehoshaphati tó gbé adé sórí tó wọṣọ ìgún wà. in his royal regalia. wọ́n ṣe gbàyà ni. wọ́n sì wí pé and they ran after him. wọ́n wí pé. ọba israẹli ni èyí. ahabu rẹ. surely this is ahab. wọ́n sì ya sápá kan. wọ́n wá ya sápá wọ́n ya sápá kan wọ́n fẹ́ pa. they turned aside to fight him. ẹ ìwọ ṣe kígbe àpà àpà burúkú. a foolish king. kí ló wá ṣẹlẹ̀ ó sì ṣe. ó sì ṣe. nígbà tí àwọn olórí kẹ̀kẹ́ wòye pé. tán wòye pé. kì í ṣe ọba Ísírẹ́lì ni èyí. kì í ṣe ọ̀tọ̀ ni o. wọ́n sì padà kúrò lẹ́yìn rẹ̀. náà bá padà lẹ́yìn ẹ̀. and they retreated. ó máa ń sọ̀rọ̀ ó máa lóun Jèhóṣáfátì ló máa ń pẹ́ra ẹ̀ wọ́n wá padà lẹ́yìn ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogún tí bàbá wa olùṣọ́ aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin olùṣọ́ àgùntàn gbọ̀mọyìn jẹ́ akíkanjú oníwàásù àti olùkọ́ tí ó yanrantí tí ó sì kún fún ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ohun ti ọlọ́run àti ti ayé yìí wọ́n bá ọlọ́run rìn tímọ́tímọ́ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tí wọ́n bá ara wọn sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ nípasẹ̀ ẹ̀mí mímọ́ gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sólì Joseph Ayọ̀ Babalọ́lá lẹ́bàá ọdọ̀ àìràn ní ìlú Ìkejì Arákejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpọ́sólì ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University Yabu báyìí àti ibi ìpàgọ́ fún ìjọ àpọ́sítélì ti Kristi pẹ̀lú ibi àdúrà àti ilẹ̀ mímọ́ fún gbogbo onígbàgbọ́ àgbáyé gbogbo ọ̀rọ̀ wọ̀nyí àti jù bẹ́ẹ̀ lọ ti wà lórí afẹ́fẹ́ ní www.mekisedekmission.com www.mekisedekmission.com ẹ tún darapọ̀ pẹ̀lú wa fún ọ̀rọ̀ ìgbàlà mìíràn ní gbogbo ọjọ́ ajé àti ọjọ́rú lákòókò kan náà lọ́sọ̀ọ̀sẹ̀.